pé ẹni tó ló tó dá wa ẹni tó lọ́pọ̀lọpọ̀ ẹni tí àlẹ́ tó ní ẹni omi ẹ̀gbin tábà pé ní omi ẹ̀gbin tí omi ẹ̀gbin náà dá wà lọ́dọ̀ ọlọ́run lákọ̀ọ́ ẹlẹ́kejì nípa ilé ìdásọ́bẹ̀rẹ̀ ṣé kìíní ẹ̀ ṣé náà àdámú ọmọ èèyàn ló máa ń wà ní tí ní nǹkan ṣẹlẹ̀ déèyàn kíyàn wá kó lè kíyàn kó lè bí kí kọ́nà ìṣòro ìfúnfún yàn ìpínlẹ̀ wa kẹ̀kọ́ wa kú nìyẹn eh, sínú àdámọ́ ló wà àti pé kí ló lè yí àdámọ́ yẹn padà torí pé náà kàkọ́tà àwọn kẹ̀kẹ́ fẹ́ bàbá dé tó ń kàlọ́tà báyìí àwọn àgbàdá ní àjọ àwọn àjọ kókó bẹ́ẹ̀ tí wọ́n ti máa kó bẹ́ẹ̀ nù àwọn àjọ tó kókó bẹ́ẹ̀ ọ̀tìlítà níta fún ọgbẹ́ akínyìn wàdà. yọ̀dọ̀ yẹn náà bá ti tàbẹ́ wọ́n kọ́ àwọn akẹ́yìn lónìí lọ́rọ̀ àwọn nínú wa ti kó ti kú mi kó ti à. tọ́ ọlọ́run sá sọ wá pẹ́. ọlọ́run ní látara omi lọ́gọ́lọ́gọ́ omi yẹpẹrẹ lòun ti dá wa so omi yẹpẹrẹ mímọ ìmọ̀lẹ́ so omi yẹpẹrẹ náà ní ọmọ jẹ bẹ́ẹ̀ ló ti dá wa nábì ọlọ́run ọba kò túmọ̀ sí bẹ́ẹ̀ ni yẹpẹrẹ wá ní wa bẹ́ẹ̀ ló ti dá wa ènìyàn àmọ́ pé ìpìlẹ̀ yẹn la fẹ́ sọ ẹ̀kọ́ mi ìpìlẹ̀ yẹn la kàn sọ. ibi táwọn olùdá gbogbo ọmọ àjẹ́ ẹni mọ̀ ìjà ádámà látàrí omi yẹn náà ọlọ́run lọ́wọ́ arọ ìyẹn fún mi lọ́gbọ́lọ́gbọ́ omi omi yẹpẹrẹ ó ti yé kò wá túmọ̀ sí fáwọn àtọ́jà látara èèyàn burúkú ni wọ́n àbí èèyàn tí ó wúlò ni wọ́n. ọlọ́run jẹ́ oyè wa náà kọ́ra orí báyìí ẹ ó lè dómi ẹ nítorí pé àgbẹ̀ bàbá mi ni nínú àwọn apá àwọn apá sì bàbá mi ẹsẹ̀ kìí sókè yẹn nìsí àwọn àwọn bàbá mi ẹsẹ̀ kìí ló jẹ́ pé tó bá bá aṣọ wa àgbà kan wọ̀rọ̀ fọ aṣọ yẹn agbọ̀dọ̀ tó yẹn kátó kírun agbọ̀dọ̀ fọ omi ẹ̀gbọ́n lọ́dọ̀ àwọn apá àwọn lọ́dọ̀ àwọn onímọ̀ kan wọ́n bàbá kẹ́ni kìí somi ẹ̀gbẹ́ sókè yẹn mí kìí somi ẹ̀gbẹ́ àmọ́ ju ogun ẹ̀ lọ omi tí wọ́n gan ò ní fẹ́ kọ́kàn ọ̀la bẹ́ẹ̀ náà yọ̀kọ̀ ẹ̀hẹ́n kí ló ń sọ̀rọ̀ kọ́kàn ọ̀la ó ṣe lẹ́ máa sọ ní ẹ̀sìn máa fi sáǹsà sọ kọlẹ̀ wọn náà máa kí ni kọlẹ̀ máa sọ ọ̀rẹ́ báyìí bí ẹ̀sìn máa ń lẹ sáṣì máa àsùkárò mi tó bá dáa àti bọ́ ọ̀kan lọ́ máa ní ọ̀la ọ̀gbọ́n sọ̀rọ̀kẹ́lẹ̀ ìjọ̀jẹ́ gbà mí wọn rọrùn láti fọwọ́ gbé kò fi wọ́ gbé dànù. ọlọ́gbọ́lọ́gbọ́ lágbọ́lá wà mí. tẹ́yẹ̀ tó bàbá gbẹ ni alẹ́ pẹ́lómi ẹ̀gbìn náà ẹ̀yà bàbá gbẹ ni alẹ́ pẹ́lómi ẹ̀gbìn náà ẹ̀yà kí ló dáhà bá pé bẹ́ẹ̀. tọ́ ọ̀bá bàbá mi ẹ̀gbìn ni wọ́n pẹ́lómi ẹ̀gbìn àmọ́ omi ẹ̀pẹ̀rẹ̀ ni. omi tó ọ̀gbẹ́ bá rìn

àwọn àfáà ní ọ̀dọ̀ àwọn àfáà nísìn so wọ́n gbà pé alimọ̀nẹ́yì láwọ́ aṣọ ọ̀gá táwọ̀ kàkà tànàjà sọ̀tàwọ̀ awolami tànàjà àwọn bàbá ìfọ̀sẹ̀ ti dẹ̀mí àwọn bàbá ìfọ̀sẹ̀ ti dẹ̀mí ìtìláàfù mẹ́fẹ̀ ẹ̀tọ́ bá àfẹ́ jẹ́ ni ẹgbẹ́ náà ni bọ̀ táwọn tí wọ́n bá rí ìṣe ẹgbẹ́ wọn lè má fi yẹn fi ṣe argument ìpèsè àwọn àfẹ́bí ọlọ́run náà sọ wọ́n lè máa fi yẹn sí argument láti fi yọra wọn. but ọmọnìyàn náà nísìnyí wòlíì ọlọ́run ọba sáà ń fẹ́ náà ọmọnìyàn àbákí wòlíì ọlọ́run ni kámá wòlíì wà níbi ọlọ́run nìkan á ní sómi ẹ̀gbọ́n ọlọ́run fi dáhùn yẹn náà. àlùmọ̀hìn ni púpọ̀ lọ́wọ́ ṣe ṣe lábẹ́jú ìgbà tó máa ádámù látàrí ọ̀rọ̀ pọ̀ ṣé ẹ̀rọ̀ kọ́ jẹ́ ẹ̀kọ́ tó mọ́ ni ẹ̀ yèpẹ̀ ọjọ́ ẹ̀kọ́ máa no ẹ jẹ́ ká wò náà ṣé iye kan jẹ́ nǹkan tán mọ́ àbọ̀jọ tó yẹn mọ́ fi para àbọ̀ olè kó sófin kọ́ ọ́n níta ń tẹ̀ mọ́lẹ̀ ní nǹkan yẹpẹrẹ ní yẹpẹ ọlọ́sìn ló mú dáadáa wọn látara bẹ̀ kó túmọ̀ sí kádàmọ̀ yẹn ní yẹpẹrẹ ọlọ́run ló sọ látara bẹ̀. tọ́ ọlọ́run jẹ́ òye ó ti yẹ ọlọ́run jò yé wa àti kọ́lọ̀ ń ma yi omi ẹgbẹ̀rẹ̀ omi màhí òtá abẹ́ tó màhí tó lè yẹ kọ́lẹ̀ lọ sí mi ma tún máa rẹ̀ mọ̀ pé ó tún wá lè má tún kà mí. tó bí àárín ti jẹ́ mi ẹlẹ́kẹ̀jì ẹni pé sí àdámọ́ ni kí wọ́n ní ni ó ti ẹ ó lè súnmọ́ àdámọ́ ó lè sójú ẹni ọlọ́run wà kó di rọ́ọ̀tì nínú ṣoṣo ha àbí ìbò lọ́nà ti sọ́nù kùránì ọlọ́run tá a rẹ̀ òṣèlú tó kọ́kọ́rọ́ ń dìbò ẹ ẹhẹ wà kó di rọ́ọ̀tì anáfṣo ṣo àbí wà kó di rọ́ọ̀tì anáfṣo ẹwù ìjọkẹ́yìn kìí ṣe yẹn kìí ṣe yẹn kìí ṣe àyà yẹn so ọ̀tọ̀ nìyẹn so ibi tí mo bá lò náà ni wà ó dèrò tó kéde kan wà ó dèrò tó ní nàbsì ọ̀ṣun fà nàbsì so pé ọlọ́run ní ẹ̀mí bíi pé yẹn dáa kọjá sí pé ní kọjá pé nǹkan tó bá jẹ́ tiẹ̀ nìkan ní ọmọ bàbá máa bàbá wáyà ìdára bàbá àṣàlàyé pẹ̀lú ògbó náà bóyá so ẹ̀mí.

ọmọnìyàn ní kálukú máa sáré pé kóun kó lu rẹ̀. láwọn ìwé ni gbọ́ ara wọn fẹ́ kọjá sí pé ní kí nǹkan jẹ́ ti wa àwọn ìsọ̀kí láàyè mú àdókùn atáyò ẹgbà lè àkéyè máa yọ ẹgbó lè náà sí. sọ yìí báyìí pé ẹni ọkọ yóò lè gba ọlọ́run bàbá àgbà tó bá tó ní ìfẹ́ fún ọmọ ìyá rẹ̀ kó nífẹ̀ẹ́ sára rẹ̀ ó tún bá àwọn sáré ọmọlàkejì lọ ẹgbẹ́ yorùbá ni pé tí lọ́ba jó ni tó jọ mẹ́ ni kí láà kọ́ sí tààrẹ ajá gbogbo lápọ̀ rẹ̀ ju ó ní pèsèrà rẹ̀ ju ọmọ rẹ̀ lọ. so but àwa agbọ̀dọ̀ tírìtì rẹ̀ ara tí ànábi wa tírìtì nìyẹn wọ́n yóò sọ kí ìhìn wọ́n jù ó rí bẹ́ẹ̀. so ti ara táwọn afáwa tún ṣe nìyẹn àbá náà gbọdọ̀ ṣe ó gbọdọ̀ ṣe tẹ́síkìá ẹ̀mí ààrẹ délẹ́kùn yẹn so kóhun náà sì pèsè kó pọ̀ ní àwọn èèyàn mọ́ délẹ́kùn yẹn ọmọ tó rí bẹ́ẹ̀ tí bá ti ń wá ìsọ́mọ̀ gbé wá wáyé bẹ́ẹ̀ ni wọ́n mi ń ṣàròyé wọ́n mi ń ṣàròyé lè jẹ́ ṣúrátò lè nọ́ọ̀sì mi ń wàsíwàsí lè kà nọ́ọ̀sì alẹ́ bí wàsíwèsò fèsì lórí nọ́ọ̀sì mi lè jẹ́ nọ́ọ̀sì. èso ọmọ kó ìròyìn ìròyìn nǹkan burúkú sínú ọkàn rẹ ìwọ ọmọ wa wá sọ kó so tí òfin ní sẹlẹ̀ ọmụ wa gbé kó lẹ́nu ẹ̀ ó tìrìtì ó tìrìtì ara rẹ̀ débẹ̀. tí bá ti ń wá máa dá padà ọmọ sàkóso so tó bá sì tẹ́ náà rẹ tó dẹ̀ ń bẹ lọ́wọ́ lélẹ́ ọlọ́mọ sí lọ ìgbà yẹn náà tó jẹ́ ní gidi ló tó jẹ́ ìyàn rẹ̀. gẹ́gẹ́ bí ẹ̀mí èso kúrúkú sí mú ẹ̀mí kọ́lá tí ara ṣẹlẹ̀ sí kọ́kọ́ fẹ́ gbà kọ́lá tó lè ṣẹlẹ̀ sí kọ́kọ́ fẹ́ gbà ọ̀dàrà yìí àwọn afáfẹ́ ni ká máa gbé àdéhìsí pé láyé nínú àdókùnrin ká máa gbé sígẹ̀nì ká máa gbé síwájú ọba ìgbìmọ̀ tó bá ti fẹ́ ṣẹlẹ̀ tán fún yẹn mo rò pé ṣé tẹ́ bá ṣe fẹ́mi náà lómi òkun

má ẹ bá rò ó sọmọ ìyá rẹ kó òun ò sì gé ni kó ṣọ́ọ̀tù tó bá ti ń wáyé wá o àwọn àgbà rẹ̀ ajọ́ta rẹ̀ yọ fẹ́ wá tó bá ti jọ́ta rẹ̀ ṣe gẹ́gẹ́ tí ọ̀bá jọ́ta rẹ̀ náà yọ wá wálé nìkan àwọn nìkan náà ni wọ́n sábà ní kó máa sọ̀rọ̀ kó máa báwọn èèyàn sọ̀rọ̀ kó máa báwọn èèyàn sọ̀rọ̀ ó lè máa wọ

ọlọ́run ni òkè ọ ọgbà kọlọ́run bẹ́ẹ̀. ó ti yàtọ̀ sí pé wáyà ẹjẹ wàá bì kan náà bí ìbájọ wàá bì kan náà lọ́ máa ń pẹ́ nìkanjọ́ nìkan náà lọ o èyí máa ń pẹ́ nìkanjọ́ nìkan lọ bọ́ kọ́dẹ̀ ajé kankan ọ̀tẹ̀ wá ní kó tiẹ̀ pẹ́ yín náà ní ẹ̀ka tẹ̀ jọmọ nǹkan yẹn kọ́kọ́ nàìjíríà ti yín káwọn àkọ́kọ́ máa kó máa pa kó máa kún tọ́lọ́ bá pè é nìyẹn mọ̀ pé bí àtọ́ bá ń ṣe mẹ́wàá ni wọ́n mọ̀ ń ṣe mẹ́ta ọ̀dọ́ sòtúrú ẹ̀rí pété nígbà tí oṣù bá ti ń gbé wa ọmọ sí kíni ọmọ dá padà ọmọ dá padà ká àwọn òbí la ó sì wù ọlọ́run kára nà bẹ́ẹ̀ kára nà bẹ́ẹ̀ tó ń lé àníyàn bẹ́ẹ̀ ọlọ́run kára nà bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ pè é láì onílànà oore ni fún yẹn lọ́nà bá ṣe bẹ́ẹ̀ fún yẹn. bá a bá tuntun wáyé ọ̀pọ̀lọpọ̀ wọn ní wọn èyí sábà rí yẹn ṣe ẹ gbọ́ wọn sábà rí yẹn ṣe wọn mọ sábà ṣe kẹta ara wọn yìí sì máa ń jẹsẹ wọn ni wọn bẹ bí káwọn nìkan náà nìkan máa pè náà nìkan máa ṣe kẹta kan yìí sì máa ń jẹsẹ wọn ni. kìí sọ̀rọ̀ dáadáa fún wọn kìí sọ̀rọ̀ dáadáa ìròyìn burúkú gbáà ni.

sẹ́gbẹ̀ẹ́ ká máa ro gbogbo wa náà àdísì bíi mẹ́ta sí mẹ́rin táwọn afá ní ọ̀dà gẹ́gẹ́ pé òun ó bẹ̀rẹ̀ dàbí tó kó gbogbo ìgbésí ayé wa sínú ìyẹn jẹ́ kan náà ó lè kó sí tọ́fẹ́ sí láyé lọ́wọ́ bá àwọn èèyàn láyé tó bá gbàdí sí yẹn síwájú nǹkan yẹn ọ́ máa ṣe bó ṣe yẹ kó ṣe ọ̀gbọ́ láti ṣe yẹn tó bá rántí rẹ̀ ń gbogbo ọ́ máa ṣe bó ṣe yẹ kó ṣe ọkàn bíbí náà kàn ju aṣọ nìkan sílẹ̀ lẹ́yìn abọ́kàn bí ọkàn aṣọ nìkan lẹ́lẹ́ ọ̀bá mú nǹkan òkè kìíní bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ bá lè tẹ́mọ́lẹ̀ kan tẹ̀lé lọ́lẹ̀ aṣọ lé kéwù rẹ̀ aṣọ lé ìwé rẹ̀ aṣọ tí ń wọ̀ tọ́lọ̀ bá ní ọ̀rọ̀ rántí nígbà yẹn pé èmi náà mọ̀ ẹ kọjá kọjá nìkan rásọ tèmi náà lẹ́lẹ́ kọ́mọ̀sẹ̀ kẹ́ni kọ́mọ̀ tó bá rántí àdéṣe wá kẹ́ni wọ́n sì ní kẹ́ni kí n ti bá fẹ́ fúnra mi èmi náà kò ní fẹ́ fún ṣe wẹ́lẹ́ ìbò gbogbo kíní èèyàn mọ̀ yọ̀ yẹn àwọn nǹkan bẹ́ẹ̀ yóò ní ìyẹn máa fojú kéré rẹ̀ ó máa fojú kéré tó ní kàkó bẹ́ẹ̀ lẹ́yìn yọ́n tó bá ṣe fún ọ ọ̀ kàkó tó bá tó wá ní wọn ti rú àdìsí yìí yọ́n mọ̀ yọ ẹ̀kọ́ nígbà èké yẹn rẹ̀ kó tó kàn mí ńlá torí ni máa ń di ńlá ọmọ yẹ̀yẹ̀ bí gbà mí ìjẹ̀bi ìtí èsì tiẹ̀ ọmọ ìjàlélẹ̀ ìtí èsì tiẹ̀ ọmọ ìjàlélẹ̀ ó yẹ kó wá òkú wákẹ́mi náà bá wà ní kò báyìí ṣé máa tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún mi ṣé màá gbà màá gbà ìgbà mi ò yẹ ká respect ẹ lòmíì à respect rẹ ìwọ náà tó bá wà nínú ọkùnrin tó tó bá respect rẹ sínú ìlú wọn ti wúwo it in respect ẹ tọ́ ẹ kó pé bọ́dà àwọn akéwọ́dà kéènì ìbọ́dún méjì náà ló gbà lọ ẹni tí wọ́n gbọ́ ọdún kan lọ́wọ́ rẹ̀ ń jò ní òun kílèmù kó ṣe kíni kó gbé wọn lára yìí lára yìí nìkan ọ̀dà rẹ̀ mì í ìwọ náà rẹ̀ ni tó gbọdún méjì lọ́wọ́ rẹ̀ tó pé mọ̀dà ṣùgbọ́n ká yín lágbọ́dọ̀ máa wò kọ́lọ̀ máa kó ṣe ní ọ̀rùn fún wa so kọ́ wọ́n jẹ́ kọ́ jẹ́ pé ká jẹ́ pé tàwa nìkan tàwa nìkan tàwa nìkan òṣìṣẹ́ àbíṣe gbọ́ wo èèyàn ó sì nífẹ̀ẹ́ ara ẹ̀ díẹ̀ ju ẹnì kejì lọ o ti àmọ́mọ́sí kẹta fún ọba títí ẹ gbọ́ mọ́sí kẹta lọ́bi lọ́bi tí wọ́n bá jọ tọ́jú ọmọ rẹ tọ́jú ọ̀rọ̀ rẹ sí ti ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọmọ dùkà rẹ nítorí wíwẹ́rẹ́ tẹ̀lé náà sí mi lọ́wọ́ irú yìí wò ìní ẹ kò sí kò sí dọ́gbọ́n sí irú yìí ò sí dọ́gbọ́n sí torí ẹ̀ bẹ́ẹ̀ ó sì nífẹ̀ẹ́ ara ẹ̀ níwọ̀n bá ju ọmọlàkejì rẹ lọ kò sọ dọ́gbọ́n sí mẹ́ àwọn àkẹ́kọ̀ọ́ dọ́gbọ́n sí kọ́mọ wá gbogbo lápẹ̀jú ẹni sí náà àwọn àkọ́kọ́ ọmọ ọgbẹ́ ọlọ́njẹ́ kí n ga èmi ní kí n jẹ́ gbogbo ẹni tí ó ga jù èmi ní kí n jẹ́ kí ráì tó bá tọrọ bẹ́ẹ̀ kò sí tó burú tó bá lérò bẹ́ẹ̀ kò sí tó burú àmì ìtọ́lọ́ bá ti bẹ́ẹ̀ lómi wàá gbà lóbi ẹ̀sìn kí wọ́n wà fọ́kọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ èyí bú nìyẹn bó ṣe ń tọrọ pé kọ́lọ́njẹ́ ọ̀gá eré ìtàn tọrọ kọ́lọ́njẹ́ wọ́n ọ̀gá kálukú yọ bí láti gbọ́ yé ni pé yẹn fẹ́ sàmù wọ́n tọrọ kọ́ gbé bọ́ọ̀sì lẹ́nà tọrọ kọ́ gbé bọ́ọ̀sì. ó ti yé kàmá tọrọ àdá kọ́ lọ́dẹ gbé bọ́ọ̀sì wọ́n á tọrọ àdá pé ọlọ́mọdé àwọn ènìyàn gbé ọlọ́dẹ gbé bọ́ọ̀sì ọlọ́dẹ gbé bọ́ọ̀sì èmi ni kọ́lọ́dẹ gbé bọ́ọ̀sì gbogbo kóun náà mọ̀ tọrọ ẹni tọ́lọ́ bá ti wá ní kó gbé ọlọ́mọba ó tún kí lórí ilé tí ọ̀dà àrùkọ́ mọ́ ní kíkọ́ mọ́. bí ẹlẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ nílé ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ọdún tó ń pààyàn tó ń ṣe ń gbọ́ ìyẹn díẹ̀ lẹ́ lọ bẹ̀rẹ̀ tó bá ti tú ìtara rẹ̀ láti sin lọ kó owó ẹ̀mí ara rẹ̀ sìn láti sin lọ wò ní mẹ́tí gọ́ọ̀mẹ̀ntì. àmọ́ ọmọ tọrọ kọ́lọ̀ ní kébìtì wà lọ́nà ìgbésẹ̀ kò sẹ́ni tí ò ní níyì tí wọ́n tọrọ kọ́ kọ́lé wọ́n tọrọ kọ́ ní gbogbo orílẹ̀ yìí. à ń tọrọ mọ́ padà wá ṣe tí wọ́n ṣe fún ọ náà ni wọ́n gbà fún náà ni ó sì mọ̀ sísàn lábẹ́rẹ́ orí wo pété ni tí wọn náà máa kọ̀ǹtrol mi ó ti gbé ó ti gbé mu náà ọlọ́run sí fún wọn wọn máa ń dà mú lójú méjèèjì tọ́lọ̀wọ̀n rẹ̀ ní sórí ohun tó ń ọmọ ọlọ́run sí kíni èèyàn sì máa ń dà mú lójú méjèèjì tọ́lọ̀wọ̀n ní sébọ̀ kò ní sébọ̀ máa rẹ̀ ọmọ àbúrò rẹ̀ tí wàá dà mú rárá ní sẹ́kẹ́ni ọlọ́run lọ sí ọgbà ọlọ́run تبينهم الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك